قلوا ألدعوا إن كانوا آياتك وإن إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما سبب للجنة شاوي يتقفون nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ilé ìta sílé ìwọ̀ fún yín tá a lẹ́ gbọ́dọ̀ ṣerú ẹ̀ tó bá fi lè jìnnà sí wọn. a ó ṣe ìpèsè rẹ fún yín lórí àwọn ẹ̀ṣẹ̀ yín kéékèèké a sì padà mú yín wà lùjànnà. òun náà ni ibi tí gbogbo olùgbàgbọ́ òdodo tí wọ́n ń ran kàn ó jẹ́ pé bẹ́ẹ̀ làwọn padà sí lẹ́yìn ìgbà táwọn bá kú fáwọn orí àlùjànnà wọ̀ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù. àríkọlù ẹlẹ́dàá wa. o fi méjì ńlá nínú àwọn nla ńláńlá o fi hàn wá eléyìí téèyàn ó rí gbà látàrí pínyàn jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá alákọ̀ọ́kọ́ Olúwa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ́ fún yàn bákan náà èèyàn tó tàtàrà rẹ̀ èèyàn rà àlùjánnà wọ̀ kò sí tàbí ṣùgbọ́n ó máa ń dínà orí ó máa ń dínà ó máa ń kọ dínà kí nǹkan rọrùn fún yàn ó ti rí pọ́ ń gbìyànjú kọ́wọ́ rẹ̀ kọ́ ba nǹkan kan ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ó lè kọ dínà kọ́wọ́ rẹ̀ ọba ó rí nǹkan tí gbogbo yẹn ń ṣe tí ń rọrùn fún wa ìyá lè má rọrùn nítorí pé ẹ̀ṣẹ̀ ọ̀jẹ́ bẹ́ẹ̀ ni ìdánwò ẹyọ kan ó lè ṣe fún ìgbà pípẹ́ ó tó di pọ̀ ṣàṣeyege nítorí ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ kó ṣiṣẹ́ òṣìṣẹ́ yọ dá báwọn ẹni tó gbéṣẹ́ fún ọ wà kókó sanwó fún ọ ó rí i pé ó lè lọ tíkọ́tíkọ́ wọ́n má fẹ́ sanwó yẹn fún ọ tọ́ba tẹ̀ san wọ́n já mọ́ ọ lọ́n jákújá lọ́nà tó yẹn tí òfin ní wúlò fún ọ ààrẹ ọmọ tó ṣe pọ́ káwé ọmọwé ó níwèé rí tó dáa yóò wá ẹsẹ̀ títí kò ní rí látàrí ẹ̀ṣẹ̀ àbùkátà ká tọrọ àforíjì ọmọbìnrin ó lè lé ńlẹ̀ látàrí ẹsẹ̀ kọ́mọ rẹ̀ ní kọ́nu sí i dèpòdépò pé wọ́n gbà pa àwọn ọ̀fẹ́ ọmọkùnrin ńkọ́ ó lè má dágbádá nù pẹ́kú gbogbo ẹni tó bá ti kọ́nu sí báyìí tí tó bá ti kọ́nu sí wọn ma náà ni wọ́n gbọ́rọ̀ rẹ̀ ma ọ̀tún ní fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ma látàrí ẹsẹ̀ àbùkátà ká tọrọ àforíjì àwọn olùmọ̀ sọ pé nílé ayé ń bì gan àwọn àlámàrí wa. òní wá ní rọrùn látàrí ẹ̀ṣẹ̀ báwo wá ní tọba di lọ́la gbẹndàlùkìyàmù a sì má àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé oníkálukú wa kò ní sáláì ní àpòjúwe kan tàbí méjì nínú táǹpì lẹ́ṣẹ̀ ńláńlá kéèyàn máa da mọ́sàpà nínú ẹ̀sìn kéèyàn máa fẹ́ nìkan sorogún fún Allah nínú ẹ̀sìn ńlá ni ńlá tí ò ní jọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ti sọ ní dolórí ibú ẹ̀ṣẹ̀ ńlá ti sọ ní dọmọaná ẹ̀ṣẹ̀ ńlá ti ìjẹkára àlùjáná wọ kò sí nǹkan kan tó lù wá kọ fún wa tó tóbi bí ẹ ò gbọ́dọ̀ ṣẹbọ sí Allah ọ gbọ́dọ̀ jẹ ẹni tó ṣe wípé ó fẹ́ nìkan sorogún fún Allah nínú ìjọsìn ọ gbọ́dọ̀ ya kèfèrí ọ gbọ́dọ̀ ya kèfèrí ńlẹsẹ tó tóbi jù téèyàn bá fi lè jẹ kèfèrí ó ti ṣẹ̀ Allah ní ẹ̀ṣẹ̀ tó tóbi ju gbogbo ẹ̀ṣẹ̀ lọ kódà òfin ṣẹ̀ríà sọ fún wa pé laysa ba'da al-kufri dam kò sí ẹ̀ṣẹ̀ kan mọ́ lẹ́yìn pé èèyàn jẹ́ kèfèrí torí ìyá àti bàbá lélẹ̀ àwọn náà sì ti mọ̀ pé tí àrùn ńlá bá dáni mọ́lẹ̀ kéékèèké tó gorí rẹ̀ kọ́ láàrì àrùn ńlá la gbọ́dọ̀ wọ́nà láti yanjú torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn kèfèrí alábòsí ni wọn o ẹ̀ṣẹ̀ tí a ń pè ní ìṣẹbọsẹ Allah òun gangan làbòsí ńlá inna ash-shirka la zulmun adhim olúwa ní dájúdájú mo búra dájúdájú mo búra ìṣẹbọsẹ Allah òun làbòsí tó tóbi olúwa sọ pé wal kafiruna hum adh-dhalimun àwọn kèfèrí lalábòsí torí ẹ̀ kí ni dùnmọ́ nígbà tó jẹ́ kèfèrí ó Islam wọn náà wọn náà wọn náà wọn jẹun. ọ̀pátìlà òsè islam ìwọ náà wàá sọ pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀rín pọ́ òsè islam wọ́n sọ pé nítorí pé ebi ń pọ́ ta ló fẹ́ jẹ fún oúnjẹ ń ta ló fẹ́ jẹ fún jẹ fún ara rẹ gidigidi ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ta gbogbo àwọn olórí ibú ayé máa tàwọn yẹn bíi firawuna bíi namurodo bíi bí Abu Jahali àtàwọn míì nínú àwọn olórí ibú ẹgbẹ́ wọn sájọ káńkó nítorí sọ wọn do olórí ibú náà ní kékeré wọn ṣe kèfèrí sí ọlọ wọn ṣẹbọ sí Allah oníkálukú àpèjúwe dáadáa ló sì fẹ́ jẹ́ kò sẹ́nìkan tó ya ibú máa ná la jẹ jìnnà sí ìṣẹbọ sí ara má darapọ̀ má ẹgbẹ́kẹ́gbẹ́ má bá àwọn jẹ́ má bá àwọn ọ̀sẹ̀bọ mọ́jọ jẹ́ pé oníwọléwọ̀de wọn ńlọ jẹ́ nítorí pé tí wọ́n ti ta tí wọ́n ti bàjẹ́ nígbà tí wọn náà bá sì farabalẹ̀ tí wọ́n ba tiẹ̀ náà jẹ́ tí wọ́n ta tiẹ̀ náà tí wọ́n bàjẹ́ wọn ò ní dúró tì ọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn kèfèrí akramakumullah nígbà tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n lọ bẹ́gbọ́n bàbá wọn Abu Talib wọ́n wá jíṣẹ́ fún anabi pé ọjọ́ bí ìgbà tó ṣe pé àsìkò kú wọn ti tó ànábì wa lọ wọ́n sọ fún Abu Talib pé kí wọ́n sọ la ilaha illallah àwọn ọba wọn fi gbólóhùn yìí àwọn fi bá wọn ja àjàjáre níwájú Allah lọ́jọ́ gbẹndàlùkìyàmù tí pé bàbá ìdí mùsùlùmí kó tó kú wọ́n fẹ́ kó ṣe pé kò ṣe sọ láti kan fún Allah ìwọ olúwa jọ wà lìjánà àwọn akóbá ni wọ́n ń bẹ lọ́dọ̀ bàbá yìí lọ́jọ́ yìí àwọn ẹni tán jẹ́ ògbóǹtarìgì nínú àwọn kèfèrí àwọn ọ̀ṣẹbọ wọ́n wá ń sọ fún Abu Talib yìí pé atarughabu an millati Abdul Muttalib tó fẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ tó fi ẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ Ànábì náà tún sọ fún pé sọlá ilaha illallah àwọn atiláwì wọ́n tún ní a ó fẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ wọ́n ti sọ máàlì torí ọ̀rọ̀ ọmọ àbúrò rẹ̀ ọwọ́ àfìlànà bàbá tiẹ̀ lẹ̀ àfà wọ́n ṣe sábàbí tí bàbá yìí fi kú lórí ìṣèkèsèrè ẹ wá wo ń tó ṣẹlẹ̀ nígbà tí bàbá yìí wá kú lórí ìṣèkèsèrè ta ló yẹ kó sáyàn rẹ̀ ta ló yẹ kó palẹ̀ rẹ̀ mọ́ ṣé báwọn ẹni tí wọn ò jẹ́ kó gba ìsìláàmù yìí náà ni wọ́n pa tì wọ́n pa tì wọ́n ló kù tọ́ lọ́mọ ni nítawọ̀n nílò lára rẹ̀ ni ṣe kèfèrí títí tó fi kú bẹ́ẹ̀ náà ni ní òní yìí báyìí ẹ̀rí pé gbogbo ẹni tí wọ́n bá rí mú wọ́n sọ wọn náà di ẹni tí ń ṣe kèfèrí sí Allah bí ṣọ́ọ̀ṣì lọ́nlọ́ ni bí wọn náà dọ̀ ń sàgó ni bó delégún ni bó dolóró ni bó dabọ́yadé ni bọ́sùn Òṣogbo lọ́n bá wọn bọ ni láti kú níjọ́ tí wọ́n bá kú òní rẹ́ nìkan wọn wọ́n pọ̀ tì ní torí pé táwọn nílò lára rẹ ni pé ṣé kèfèrí tó fi kú ọ̀yẹ́ kọ́jẹ́ nìkan làwọn wà nù náà ìwọ ni aláṣìṣe tó yẹ kó máa ti ṣe ara rẹ bẹ́ẹ̀ náà làwọn aládàádálẹ̀ tẹ̀rí yẹn tó bá kẹ́ ọjọ́ sàdádálẹ̀ títí tó fi kú níjọ́ tó o bá kú wọn ò ní wá palẹ̀ rẹ mọ́ àfikún ti sàdéhùn fún wọn pé wọn ó di àwo wọn gbowó àti bí ẹjọ́ ṣekú náà ni ọyẹ kẹ́ lè basírí rẹ láì gba kọ́bọ̀ ẹbọ rẹ ẹni tí kánkó tó aláṣìṣe kọ́ máa ti ṣe ara rẹ̀ bákan náà nínú àwọn ẹ̀ṣẹ̀ òun náà ní kéèyàn máa jalè olú ẹlẹ́dàá wa sọ lè jíjà lè wọ̀ ẹ̀yin náà sì ti gbọ́ rí títí wọ́n máa géèyàn lọ́wọ́ nù Islam téèyàn bá jalè <clears throat> kéṣe gbogbo lè iná máa ń gé lọ́wọ́ kéṣe gbogbo lè wọ́n máa ń gé lọ́wọ́ kódà a tún máa ń pa olè kìí sì ṣe gbogbo olè là á máa pa lọ́nà tó dáa kódà ń bẹnu àwọn olè tó lọ ẹlẹ́dàá wa tó ní ẹgí ọwọ́ àwọn ọ̀tún ẹgí ẹsẹ̀ wọn òsì ní pàṣípààrọ̀ kẹ wá wọn kó kú lórí àgbélébù torí pé wọ́n jalè wọ́n dáná ìwà burúkú ni o kò sí olè tó kéré à ń dára sí olè là ń pè ń fẹ́wọ́ ẹ pé ń jalè kò bá jẹ owó kékeré ló dí táwọn à ń pè fẹ́wọ́ kò bá jẹ owó tó pọ̀ táàpọ̀ jalè kò bá jẹ pọ̀ dáná táàpẹ̀ dáná dáná kò bá jẹ pé ń fọ́ ògiri táàpẹ̀ ń fọ́léfọ́lé àbí ń fọ́ ṣọ́ọ̀pù gbogbo wọn pátá olúwa ṣe lé wọ̀ kò bá jẹ owó èèyàn kan ló dí kò bá jẹ owó àwọn jàmá rẹ kò bá sì jẹ owó ìjọba olè náà ni ọ bọ́ bá ṣe jí tó bá ṣe pọ̀ sí lọ́ràn rẹ ga ẹlòmíì jalè títí títí ọfẹ kó gbogbo owó ìlú tán ṣùgbọ́n àwọn Yorùbá wọ́n gbọ́n púpọ̀ ẹwọ ọgbọ́n Yorùbá wọ́n ní ohun gbogbo kì í tó lè yóò tún máa kó náà ni yóò tún máa kó náà ni torí pé anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní tí wọ́n bá bùn ọmọ anabi Adam tí wọ́n bá bùn ní àfonúfojì kan tó kún fún wúrà wọ́n tún béèrè omi kò sí nǹkan kan tó lè yó èèyàn àfi pẹ̀ ikú nìkan tó lè mú kí ọ̀daràn dẹ́kun ọ̀ràn á dá àgbọ̀dọ̀ jalè o kájẹ́ kí tiwọ́ jọ wá lójú nítorí wá fún wa orí pọ́n bẹ́ẹ̀ tí èèyàn bá ti nítẹ̀ lọ́rùn tí èèyàn bá nítẹ̀ lọ́rùn tí èèyàn bá ní gbogbo ayé yìí yóò tún máa wọ́nà àti jíjẹ lómi kí ló mú obìnrin tó fi ń jí àmàlà tí ń kó sínú lédi ọmọ nílé alájọyọ̀ Amalafa, láti ìgbà tá a ti wà ń kékèké obìnrin kan dárú ẹ̀wò ń jọ sùn ó di àmàlà ó fi sínú ilé di ọmọ ariwo tó ọmọ wa ń pa làṣírí fi tú àmàlà gbóná tó ń jẹ lórí jẹ ni ebi oúnjẹ kan lọ jẹ tó fi dàgbà débi kó o bímọ tí ojú kòkòrò bá ti pọ̀ tí ojú kòkòrò bá ti pọ̀ ọ̀nà àdàtọ́ nítorí òní jalè wàláì kò sí lọ́kàn máa wo pé kí àwọn èèyàn kú ọmọdé ní kó wọn gbé tó wọn gbé èyí sì jalè kọ́ má jókòó rọ̀ tó bá bí kí wọ́n pọ́n fún dánwò lọ́mọ pọ̀ nǹkan àfi tó bá rí i pé kíní ìfẹ́ já síkú ọ̀dọ̀ wọn jẹ́wọ́ tára bá tún ti tu àlẹ́ mi olúwa ẹlẹ́dàá kọ́ àwọn ilé ìjà kojú e nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá a gbọ́dọ̀ jìnnà sí ẹ jẹ́ káwa náà ká nípinnu olúwa kì í yí àwọn èèyàn padà lórí nǹkan tí wọ́n bá wà lórí ẹ̀ àfi káwọn kọ́kọ́ gbégbé sí àyípadà tí ẹ bá ń hùwà burúkú Allah ò ní gbé ọkọ mbẹ àfi tí wọ́n bá ti nípinnu ìsinmá Allah ò ràn ọkọ mbẹ olúwa kódà ó lé wa jìnnà tí wà á ti ọ̀dà kó àwọn àwà pálapàla kú lọ́dọ̀ wa olúwa kó forí àwọn ìfẹ́ wa jìn wá olúwa dákun mọ́sálì jẹ́ náà lè wọ̀ wá. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب